ẹ̀ka alẹ́ a kó ìsinmi òpin ọ̀sẹ̀ òní tí ń ṣe sátidé tó kẹ́yìn nínú oṣù àkọ́kọ́ lọ́dún 2024 ìròyìn lérèfé la tún mú wá sí ojú ìwòran ní àṣálẹ́ òní láti kànnì tá a wà yìí Yorùbá Broadcasting Network YBN Magrebasi Kazeem lóníròyìn fún tàlẹ́ òní. àwọn adigunjalè ṣọṣẹ́ láwọn ilé ìtajà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní àdúgbò òkè ní Amadíyà Òjòkòrò ní ìpínlẹ̀ Èkó láàárọ̀ òní ló di mímọ̀ wípé àwọn àlọkòlóhùn-kígbe yìí bá orí òrùlé wọn wọ àwọn ṣọ́ọ̀bù náà tí wọ́n jí oríṣiríṣiì nǹkan bíi lápútọ̀ọ̀pù méjì ní ṣọ́ọ̀bù kàféè kan, owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àti tíì pẹ̀lú mílìkì ní ṣọ́ọ̀bù mìíràn, òróró, owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ogójì ó lé mẹ́rin (ìyẹn forty four thousand naira) ní ṣọ́ọ̀bù mìíràn, aṣọ, ohun jíjẹ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń ní wọ́n jí gbé nígbà tí àwọn tí wọ́n já ṣọ́ọ̀bù wọn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé ilé àkọ́kù kan tó wà lẹ́yìn ṣọ́ọ̀bù àwọn òun ni wọ́n gbà fi ṣe ọṣẹ́ náà ní ìrọ̀rùn eléyìí tó sì wọ́pọ̀ lágbègbè Ahmadiyya lásìkò yìí ní báyìí gbogbo àwọn tọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí ti lọ sí àgọ́ ọlọ́pàá tó súnmọ́ wọn láti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí kí wọ́n lè tètè bá wọn wá nǹkan ṣe sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkànnúùlù àwọn olówó àwọn ọlọ́lá ọlọ́rọ̀ bíi gómìnà ìpínlẹ̀ ogun ìyẹn gómìnà dàpọ̀ abiodun olùṣègùn ọbásanjọ́ tí í ṣe aláṣẹ tẹ́lẹ̀rí lórílẹ̀‐èdè nàíjíríà gómìnà adémọlá adeleke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹrìndínláàádọ́rin sixty six birthday àti ayẹyẹ ogún ọdún lórí àpèrè tí ọba adéyẹmí àlàní adékẹyẹ lágorí kẹta àbípa ti ìlú ìjọ̀gá níbi tí wọ́n ti fi adémọlá adeleke jẹ bàbá ọba ìlú ìjọ̀gá gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti fi sórí ìtàkùn X rẹ̀ lọ́jọ́ Ẹtì àná a ń ṣiṣẹ́ takuntakun láti rọ́wọ́ tó àwọn ajínigbé gbowó tó jí alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkó gbé ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látẹnu ọ̀gá àgbà alámùtú wípé òun ṣiṣẹ́ tọ̀sán-tòru láti mú àwọn ajínigbé tó jí alága ẹgbẹ́ òṣèlú People Democratic Party ọ̀gbẹ́ni Philip Ivoji ẹni tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ní Ògèrè lópòpónà márosẹ̀ Èkó sí Ìbàdàn nígbà tí wọ́n ń bọ̀ láti ibi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà èyí tó wáyé ní ìlú Ìbàdàn ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ ìyá àjà pẹ̀lú àwọn ajínigbé náà tí wọ́n dìjọ dojú ìbọn ara wọn láti lè gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ ṣùgbọ́n ó ní ṣe làwọn ajínigbé ọ̀hún kàn jọ̀wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú mẹ́sàn-án tí wọ́n jọ ń rìnrìn àjò ọ̀hún sílẹ̀ tí wọ́n sì gbé alága ẹgbẹ́ náà sá lọ ó wáá sọ wípé láìpẹ́ láì jìnnà ọwọ́ àwọn yóò tẹ̀ wọ́n kódà kí wọ́n sá inú ihò ilẹ̀ àwọn ọmọ ogun so-safe corps ti fi kélé òfin gbé ọ̀gbẹ́ni ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan fún jíjí irin ojú fèrèsé tú àwọn ọmọ ogun so-safe ti fi kélé òfin gbé ọ̀gbẹ́ni kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Ayọ̀mídé ẹni tí wọ́n ká mọ́ ibi tó ti ń jí fèrèsé tí wọ́n fi aluminium ṣe tú nígbà tí àwọn ikọ̀ náà ń lọ káàkiri lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn 25th oṣù tá a wà yìí ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní Ìjù gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọwọ́ ọ̀gá àgbà ikọ̀ náà ìyẹn ọ̀mọ̀wé Gonzalo nígbà tí ọwọ́ ìyá bà wọ́n dáadáa ó jẹ́wọ́ wípé torí àti bá rẹ́ni fojújọ lòun ṣe kó wá sí ìlú Abẹ́òkúta láti wá bá àwọn ẹlẹgbẹ́ òun àwọn a máa lọ káàkiri àwọn ilé ìjọsìn pẹ̀lú láti jí àwọn irinṣẹ́ kó táwọn a sì tún lọ tà ní Arena Shopping Complex ní Oṣòdì lẹ́kọ̀ọ́ kódà ó tẹ̀síwájú wípé àwọn ohun tí wọ́n ká mọ́ òun lọ́wọ́ ilé àkọ́kù kan tó wà ní Atan lòun ti lọ́ọ́ jí wọn tú Gonzalo wá sọ ọ́ di mímọ̀ wípé àwọn ti kó afurasí náà àti àwọn ohun tó jí gbé lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Onípáànù fún ìgbésẹ̀ tó kàn olùkọ́ kan rèé tó lu akẹ́kọ̀ọ́ rẹ̀ dójú ikú ní ìlú èkó gbogbo wa la máa ń gbà ládùúrà wípé kí èṣù kó má gbọmọ lọ́wọ́ wa ìròyìn ọwọ́ mi yìí ló sọ nípa bí olùkọ́ kan ní iléèwé girama arárọ̀mí ìlógbò senior secondary school okoafo Badagry ní ìpínlẹ̀ èkó ṣe lu akẹ́kọ̀ọ́ kan dojú ikú lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí olùkọ́ yìí ló jẹ́ igbákejì ọ̀gá ilé ìwé náà orúkọ ẹni tí ń ṣe olúwálé nígbà tí orúkọ akẹ́kọ̀ọ́ náà ń jẹ́ david babàdìpọ̀ ẹni ọdún mẹ́rìndínlógún sixteen years ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni wọ́n sáré gbé ọmọ náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn láti dóòlà ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọmọ náà ti di olóògbé gẹ́gẹ́ bí ilé ìwòsàn náà ti fi ìdí rẹ̀ múlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí mú kí àwọn ará ìlú bẹnu àtẹ́lù lórí ayélujára èyí tó sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà ó ṣe ìfẹ̀hónúhàn láti pè fún ìdájọ́ òdodo lórí ikú akẹ́kọ̀ọ́ náà wọ́n ti gbé ọ̀rọ̀ wọn náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá morogbó tó wà lọ́pàá òpópónà márosẹ̀ badagry lẹ́kọ̀ọ́ àwọn agbébọn kọlu àwọn obìnrin méjì ní alápẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kò fẹ́ẹ̀ ju ọ̀sẹ̀ mẹ́ta lọ lẹ́nu ìjínigbé tó wáyé lágbègbè gbàgádà lẹ́kọ̀ọ́ èyí tó gba orí ìtàkùn x kan ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ ó tún ti gbìnàyá báyìí ní alẹ́kọ̀ọ́rẹ́ ní ìpínlẹ̀ èkó arábìnrin kan ló ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá ìrírí rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́ṣà nígbà tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ èkó ẹni tó ṣi ọkọ̀ sienna wọ̀ ní nǹkan bíi aago mẹ́fà òwúrọ̀ ní alápẹ̀rẹ̀ láti lọ sí ibi iṣẹ́ rẹ̀ lọ́jọ́ kẹtàlélógún oṣù yìí ìyẹn ní àjá ó ní òun àti arábìnrin kan làwọn jọ wọ inú ọkọ̀ náà táwọn sì bá àwọn ọkùnrin mẹ́fà méjì lẹ́yìn méjì láàárín àti méjì níwájú lérò wípé èrò ọkọ̀ ni àwọn náà káwakọ̀ òun ó doríkọ ọ̀nà àjá ló bá mórí lé Oṣòdì ló bá ní kí àwọn táwọn jọ ń ṣiṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lòun bá ní kí ló ṣẹlẹ̀ gan àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n bá nínú ọkọ̀ ọ̀hún pẹ̀lú àwọn yòókù ti dá òun dùbúlẹ̀ tí wọ́n sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun laptop tí òun gbé dání àti báàgì òun níbi tí wọ́n ti kó ẹgbẹ̀rún méje tó wà níbẹ̀ tí wọ́n sì tún béèrè àpò òṣùwọ̀n piggy wallet àti opay rẹ̀ ó ní bóun ti ṣàlàyé fún wọn wípé uba ni òun ń lò wípé òun kò lo opay tàbí piggy pé kò sì sí owó kankan níbẹ̀ nínú bá bí wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní la ámà mọ́ òun lẹ́sẹ̀ bíi ìgbà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n gba gbogbo nǹkan ọ̀hún tán ni wọ́n tún bọ́ sí ọ̀dọ̀ obìnrin kejì táwọn jọ wọ inú ọkọ̀ náà tó ṣàlàyé fún wọn wípé òun wá iṣẹ́ lọ ni pé òun ò ní owó kankan lọ́wọ́ ni wọ́n bá gba atm káàdì rẹ̀ tí wọ́n sì kọrí gba ọ̀nà ìlú péjú tí wọ́n sì dúnkokò láti fi ipá bá àwọn méjèèjì lò pọ̀ tí wọ́n bá gbìyànjú láti ṣorí kunkun ó ní awakọ̀ ọ̀hún gba yẹrí etí òun ó sì fa àbóníkì sí òun lójú méjèèjì kí wọ́n tó já àwọn méjèèjì sílẹ̀ lórí eré ní ìlú péjú ó ní tí wọ́n sì tún fi ọkọ̀ wọn gbá arábìnrin kejì òun dànù ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lòun ti fọ̀rọ̀ lọ fi ọ̀rọ̀ náà lọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ògùdù létí tí ọlọ́pàábìnrin tó wà níbẹ̀ sì ṣàlàyé fún òun wípé wọn ò ṣẹ̀ṣẹ̀ ń ṣe ọṣẹ́ burúkú náà ní agbègbè alápẹ̀rẹ̀ ó ní torí ẹ̀ ni àwọn ti kìlọ̀ fún àwọn ènìyàn láìmọye ìgbà gbà wípé kí wọ́n dẹ́kun wíwọ ọkọ̀ aládàáni ṣùgbọ́n ó ní irọ́ ni ó ní àwọn ọlọ́ṣà kan àtilẹ̀ tún gbé ẹ̀rọ pọ́s dání láti lè ṣọṣẹ́ wọn. àwọn agbébọn jí alága àjọ ibùdókọ̀ tipa gbé nílùú ìbàdàn láàárọ̀ ọjọ́ sátidé òní ni àwọn agbébọn jí alága àjọ tó ń ṣàkóso ibùdókọ̀ àwọn ọkọ̀ akóyọyọ nílùú ìbàdàn ìyẹn alhaji akeem akíntola tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí kùsọ̀gbé lágbègbè ọmí àpáta ìbàdàn gẹ́gẹ́ bó ti fi tó wa létí àwọn agbébọn ọ̀hún ló ya wọ ilé rẹ̀ pẹ̀lú ìkọlù alágbára tí wọ́n sì jí gbé lọ sí ibi tẹ́nikẹ́ni kò mọ̀ títí di àsìkò tá a ṣe àkójọpọ̀ ìròyìn yìí ìṣẹ̀lẹ̀ yìí sì ni ọ̀pọ̀ ènìyàn ti fi ìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí arákùnrin náà awakọ̀ ọkọ̀ ajàgbé-ejò kan jábọ́ látòrí afárá tó wà lópòópónà márosẹ̀ èkó sí ìbàdàn láì kọlu ẹnikẹ́ni arákùnrin awakọ̀ ajàgbé-ejò kan la gbọ́ wípé ó jábọ́ látòrí afárá tó wà lópòópónà márosẹ̀ èkó sí ìbàdàn èyí tó wà ní bágà àti ìṣẹ́rin ní ìpínlẹ̀ ògùn nígbà tí ọkọ rẹ̀ forí sọ afárá náà tó sì gbẹ́nu sí etí afárá náà bí ẹni wípé ó fẹ́ jábọ́ nígbà tí ọlọ́pàá kan tó fi orúkọ rẹ̀ pamọ́ ń bá wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ládorí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà làwọn kò tí ì mọ̀ ó ní kódà àwọn kò rí awakọ̀ tó jábọ́ pàápàá gbogbo ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó àti àjọ road safety láti ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ kọ́ ló já sí torí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò ṣojú àwọn ní kété tó fi tó àwọn létí làwọn sì ti dá sáré dé ibi ìṣẹ̀lẹ̀ náà ó ní kò sí ẹnikẹ́ni tó farapa lásìkò tí àwa ṣe àkójọpọ̀ ìròyìn yìí bẹ́ẹ̀ làwọn sì ti bẹ̀rẹ̀ sí ní darí àwọn ọkọ̀ ojú pópó kúrò ní ọ̀nà náà láti lè mú ìgbòkègbodò ọkọ̀ rọrùn. Àjọ NSCDC kọlu àwọn afurasí olókoòwò ìbọn Ẹ̀ka àjọ NSCDC tó ń ṣiṣẹ́ ọpọlọ wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí márùn-ún tí wọ́n máa ń ta ìbọn àti àwọn ohun ìjà olóró fún àwọn ọlọ́ṣà àti fún àwọn ajínigbé. Àwọn márùn-ún yìí ni wọ́n wà nínú àwọn mẹ́tàlá tí wọ́n ti kọ́ fi kélé òfin gbé láìpẹ́ yìí lórí níní àwọn ohun ìjà ìbọn àti àdólóró lóríṣiríṣiì ní ìkáwọ́ wọn lọ́nà tó lòdì sí òfin jákèjádò orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀gágun ahmed obi ti sọ di mímọ̀ fún wa lólú iléeṣẹ́ nscdc làbújá ọ̀gágun ọ̀hún ẹni tí babawale afọlábí ti ń ṣe agbẹnusọ àjọ nscdc ṣojú fún ṣàlàyé wípé owó tó lé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́sàn-án ó lé díẹ̀ ìyẹn one hundred and seventy five thousand naira làwọn rí gbà padà lọ́wọ́ wọn èyí tí wọ́n fẹ́ fi ra ìbọn ak forty seven tó jẹ́ àádóje níye one thirty pieces ọkọ̀ ayọ́kẹ́lẹ́ golf pupa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ itel ọ̀bẹ ago àti àwọn oògùn abẹnugọ̀ńgọ̀ lóríṣìíríṣìí ó ní orúkọ ọ̀kan lára àwọn ọ̀daràn náà ni John Isaiah tó ti fìgbà kan rí jẹ́ ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ táwọn sì ń ṣọ́ tí wọ́n sì tún bẹ́ ọ̀pá epo tí wọ́n sì ti ń tú bàtà òjò irin tí wọ́n tún ta ó wá ní àwọn yóò túbọ̀ wá lè jìn sí dáadáa nínú iṣẹ́ ìwádìí àwọn láti fojú àwọn aṣebi wọn pàápàá àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn ìwà burúkú náà ẹni tó jẹ́ olórí àwọn aṣòfin àgbà ṣe ètò ìlanilọ́yẹ̀ lórí ẹ̀rọ kọ̀m̀pútà fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta hundred níye ó sì tún fún wọn ní ẹ̀rọ kọ̀m̀pútà láti ṣàtìlẹ́yìn fún ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ìyẹn ICT ní ìpínlẹ̀ Èkìtì aṣòfin àgbà Ọpẹ́yẹmí Bámidélé láti àárín gbùngbù Èkìtì ti rọ gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà láti ṣàgbélárugẹ ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ICT jákèjádò ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ sì ló tún ké sí àwọn aṣòfin ilẹ̀ wa lẹ́ka ètò ẹ̀kọ́ láti ṣàtìlẹ́yìn fún àgbékalẹ̀ gómìnà Bíọ́dún Oyèbánjí tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì láti lè mú kí àwọn akẹ́kọ̀ọ́ lè tayọ nínú àwọn ìdánwò wọn gbogbo ọ̀rọ̀ yìí ló sọ níbi ètò ìrónilágbára tó ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama mẹ́fà ní adó-èkìtì níbi tó ti fún wọn ní ẹ̀rọ kọ̀ǹpútà tó sì ṣàtìlẹ́yìn ètò ìlanilọ́yẹ̀ èyí tó gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred níye láti jàǹfààní ìmọ̀ náà ó wá rọ àwọn ọ̀gá iléèwé tó jàǹfààní yìí láti ṣàmúlò ẹ̀rọ kọ̀ǹpútà ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ nítorí pé ìmọ̀ kọ̀ǹpútà ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó ní àsìkò tá a wà yìí ẹ̀yin ará ẹ jẹ́ ká dókè lọ́hùn láti wo ìròyìn tó ń jà rìnrìn fún tòní aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ní ìpínlẹ̀ Ondo olóyè Jimoh Ibrahim ń ló ti tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ o bí ó ti ń ṣe ìkéde àti ìpolongo ìdíje ìdìpò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìwádìí jẹ́ kó yẹ wá wípé gbogbo àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù tó tó igba àti mẹ́ta two oh three wọ́ọ̀dù ń ló ti ṣe àbẹ̀wò sí ó ní lóòótọ́ òun ni gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Ondo òun ló ti pa ipò dà ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ó sì ń tẹ̀síwájú torí pé àkìkànjú ni àwọn sì gbọ́dọ̀ ṣe ohun gbogbo eléyìí tó máa mú kí àṣeyọrí kó bá àlálẹ̀ àti ètò eléyìí tó ní fún ìpínlẹ̀ Ondo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọkùnrin kan ẹni ogún ọdún tó jẹ́ lílu jìbìtì orí ẹ̀rọ ayélujára yahoo yahoo tó yàn láàyò tó fi ń ṣe iṣẹ́ ń ló ti gún àwọn òbí rẹ̀ o ìyẹn ní ìlú ìbàdàn èrèdí ni wípé ó ní ìyá òun kọ̀ láti sọ orúkọ àbísọ rẹ̀ fóun kóun lè fi gun ọ̀sẹ̀ eléyìí tí yóò sì máa jẹ́ kí òun rówó gbà dáadáa Daniel Bámidélé òun ni ìbáràn àwọn òbí rẹ̀ sọ́rùn àpàpàǹdodo nítorí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ eléyìí tó sì ní ó bí òun nínú gidi nígbà tí ìwádìí tí ó máa fi tẹ̀ wá lọ́wọ́ ìyá Daniel tí orúkọ tiẹ̀ ń jẹ́ títílayọ̀ ńlọ́kẹ́gbà ń járe fún àwọn ará ilé ní kété tí Daniel tó yọ àdá wá bọ́ òun àti bàbá rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ni máa ṣá wọn ariwo yìí ó ní àwọn tí wọ́n ń gbé ní apá ibi tí wọ́n pè ní bẹ́lẹ́ṣin nílùú ìbàdàn òun ni wọ́n gbọ́ o tí wọ́n sì rí ìyá ọ̀hún pẹ̀lú ọgbẹ́ káàkiri ara rẹ̀ tí àwọn èrò tí wọ́n fi ṣùbò wọ́n láti ṣe kí ló ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n rọwọ́ tó Daniel níbẹ̀ òun ló ti sọ wípé ọ̀rọ̀ òun ó bí òun nínú gidigidi nítorí pé òun mọ̀ ọmọ lọ́tàn ìyá òun kúrò nínú ilé ìjọsìn ni kóun ò lè rọwọ́ tó òun àti ọkọ rẹ̀ ó ní òun jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ti LAUTECH ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun sì wà ní ìpele kejì kódà iṣẹ́ yahoo yìí òun ti fi kọ́ ilé olójúlé mẹ́ta aládàgbé ó ní lẹ́yìn tóun bá iye òun sọ̀rọ̀ wípé òun nílò orúkọ rẹ̀ láti fi ṣe ìtẹ̀síwájú iṣẹ́ ni màmá òun ló pa irọ́ fún òun ṣùgbọ́n bàbá rẹ̀ ó ní kán gba òun ra òun kalẹ̀ torí pé òun ò mọ nǹkan kan nípa àjọsọ tàbí ohun tí ọmọ náà tó ń ṣe ó ní gbogbo ìbàjẹ́ tán bá bá lọ́wọ́ ẹ̀ ìyá rẹ̀ òun ló ti fi àyè gbà tí kì í sì jẹ́ kí wọ́n bá ọmọdékùnrin ọ̀hún wí. ẹ káàbọ̀ padà èyí ló pe ìròyìn lérèfé tá a mú wá sójú ìwòran yín láṣálẹ́ òní láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN bóyá àgbà àkọ́kọ́ tí ìrètí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí ẹ subscribe button kó lè máa ta yín lólobó nígbàkúgbà tá a bá ti mú àwọn ìròyìn lọ́tún lọ́tún wá ẹ má sì gbàgbé láti máa bá wa fi ránṣẹ́ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ sí àwọn ẹbí àti ará yín